ẹ̀rẹ̀ ká san gbogbo ẹ̀yin malians ìyá náírà ló ń sọ̀rọ̀ Dr. Kemi Olunloyo ẹ jọ̀ọ́ jẹ́ kí n clarify nǹkan kan kí n tó bẹ̀rẹ̀ message mi to the malians ẹ̀yin malians ẹ fetí ń sílẹ̀ ok látìgbà tá a ti bẹ̀rẹ̀ movement yìí a lot of people ti join wa àmọ́ wa wa wọ́n fẹ́ join wa o àmọ́ wa wa mo ti ń sọ bí náírà ṣe ń sọ ní ìnáṣọ pé náírà ní lips àmọ́ra wa àmọ́ wa wa pẹ̀lẹ́ náírà ó ti pè mí o happy new year ó tiẹ̀ ti sàn yẹn yíyà ti fẹ́ tán ok ó ṣáà mọ ibi tó ti máa pàdé ìyá náírà dm dm lèmi àti náírà ti máa ń sọ̀rọ̀ ok ó pè mí sí kí náà ń pè náà malian first tó ní àmọ́ mi ẹ̀yin lọ́ọ́ wá fúnra yín kẹ́ jẹ́ vip kíní kan kíní kan irọ́ ẹ máa fi mọ́tò wá gbé mi bíbá ẹni ìtí ò sọ́kadà àti kẹ̀kẹ́ mọ́ sí ẹ gbé mọ́tò limo limousine They might drive me once to be concert, you know. I mean, seriously, guys, I didn't go to any December concert. There was a reason for that. I needed to lay back. Even to a savage, everybody was asking why I didn't go. You whiskey, David Ogonsev. I'm not mad at anybody. I'm just not a kid anymore. I'm very old now. I'm 55. My body does not feel the same. You might see me looking 25, 30. I'm actually 55 and I feel it. All right, Kintobere broadcast to you mo fẹ́ clarify nǹkan kan ẹ jọ̀ọ́ má pè mí ní mọ́mì náírà mrs fashola ni mọ́mì náírà alájà fashola mọ́mì náírà mali ni mọ́mì náírà my nickname is ìyá náírà and it started from america okay in america in the 90s america had a program called diversity visa the diversity visa is called green card lottery okay you enter you when you go to america live and work Many Nigerians went, many came back, many got their US passports after they lived there for a while, came back. Lọ́rọ̀ kan ṣá oníkàlùkù access America and gbà But there were difficulties during that time. People were arriving thinking the government has promised them a house, a job, all that stuff. It wasn't so. A mini local guide, Timan, welcome our Nigerians, Tomba Wali from the Green Card Lottery. So I used to help people find houses, apartments. I used to help them with job searches. I used to do all these things for nothing all right and they named me yanaira because i like nigerians i love nigerians i'm the most patriotic nigerian you can't even believe it because of that reason that's why i was nicknamed yanaira fast forward 20 something years later naira marley a nigerian artist in the efcc net and i clearly saw a violation of his civil rights they arrested someone and put them in custody in fact, they arrested a few of them, four or five. I think Jaguar was there and Zlatan. And you paraded them, which you shouldn't have because they're not criminals or convicted criminals yet. Um, you're not supposed to parade them. This is a mistake we're doing in the police and security agencies. They don't parade people like that in America because of constitutional rights and civil rights. Our young people, our people here in Nigeria, they don't know that. After parading them, making a mockery of them, then you force them to write statements without lawyers present. That's why I jumped into Naira's case. Mo láwọn èèyàn ní EFCC náà tó máa ń sọ gbogbo Investigative journalist ni mí. Àwọn kan máa ń béèrè lọ́wọ́ mi awon kan maa mi pe how does Aunty Kemi know all this stuff? I'm an investigative journalist. I was trained for these things. I'm a trained broadcast journalist. So at the same time, I wanted to make sure his rights were not tampered with. Mo sọ̀rọ̀ fáwọn ọmọ yẹn, mo sọ fún Zlatan kó má ṣe interview pẹ̀lú ẹnì kankan. Mo even though I'm break rule yẹn one time but ẹ má discuss case yẹn. Mo sọ fún àwọn people Naira. Mo update yín day to day about Naira's case. All right, and really some of you didn't even know I was doing that. Ẹ wá ń bọ́ sórí page Naira yẹn ń bú èmi, this woman ṣá. Sure she sha wants to be relevant she sha àwọn ọ̀dẹ̀ jatijati sọ̀rọ̀ pé mi ti wà lórí page Naira. tí mò ń call out fún six hundred thousand abẹ́tí gbàgbé ni screenshot máa wà tí page Naira lọ láti bóyá four five tó wọ six six hundred thousand nítorí wọn lọkọ ọmọlọmọ mẹ́wọ̀n èmi wá bọ́ sórí page tèmi mo wá call out fún Naira. ẹ mọ ẹ mọ influence tí mo ní as a as a social media influencer top one in Africa abẹ́tí gbàgbé tí mo sọ fún pé kẹ́ gbé page Naira wọ one million kó tó jáde nu praising You know, remember guys, I was doing that. I did make page, I won 1 million, I did celebrate it. Today, Naira's page is 2.9 million. The guy is almost 3 million fans. We're not talking about buying followers or organic real fans. And why not? I have never met Naira Mali. Okay, people are I want you to ba me naira ah, ko se daadaa nti kinni kan do ah, Don't worry, it will happen. Okay, we talk on the D, in the DM and I spoke to him almost 90 minutes, an hour and a half, about tó kúrò in prison because once of fún un pé woman báyìí will advocate for him. okay ẹ jẹ́ will come and visit me when it's time. I'm in Lagos nine months a year now. I'm supposed to be here six months a year, but because of my green card journalism exception, I added three more months. I beg the government, the U.S. government, if you have a green card in America, you can only go out six months a year. ajá lówó wà nájà ní gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ẹ wo coronavirus map ní kí ló wà lórí map Africa wà mbẹ̀ṣà àti South America no virus àárọ̀ yìí fifteen thousand new ones anyway so nǹkan tí mo fẹ́ kẹsọ tí mo fẹ́ sọ fún yín ni pé ìyá náírà ní nickname Latin America mommy's planet ló revive ẹ̀. a guy and his wife from Texas. They remembered me from then. Shout out to Shade Fafiyebi Makinde. um, and everything she bought me when I was released from prison. And the 500,000 um, one girl like this sent me. She said, Auntie Kemi, I money me here 500,000. But she medical fundraiser. You know, that 500,000 need me help. Èmi ò dẹ̀ rántí ẹni tí mo help. Onígbà tó àtọ́ kọ́ she ṣẹ̀dá America 1997, èmi me help wọn settle down ní Randallstown. The minute she said Randallstown, I knew, oh yeah, those Nigerians that arrived and wanted to live in Randallstown, Maryland. I helped quite a lot of people there. So now she's paying me back. She gave me 500,000 during my sickness, you know? Hey, yo. Mommy Naira and Mrs. Fashola, like I said, Mama Naira. Don't call me Mama Naira. That is Alaja Fashola. Aziz Fashola's mom. Naira Mali's mom is Mama Naira. Okay? and I am Iya Naira. There's a difference. And some people even go as far as calling me Mommy Naira Mali. No, no, no. That's his mother. He has a biological mother and a very sweet woman, too, for that. You know, at the end of the day, um, Malian address tí mo fẹ́ fún is about ṣe pé mo fi English nítorí pé àwọn Malian Igbo ti dé àtàwọn Malian Hausa nǹkan tí mo ẹ̀yin Malian Hausa tẹ́lẹ̀ ń ṣe yahoo tí mo rí lórí parade kan bẹ́ẹ̀ ẹ stop rubbish yẹn I don't like that though. Una hear me or oh, Abusa people. They showed on channels news some crime show, some young Abusa boys that were caught for doing Yahoo. In a Naira Mali video we watch, we they copy Naira Mali. Don't copy no Naira Mali. Naira Mali is not a fraudster. You know, jati jati. Aboki. Aboki Omokole. Àwọn ẹgbẹ́ wa lẹ́kọ̀ọ́ wọ́n ń ta kùkúmbà àti kárọ̀tì àti gbogbo nǹkan tí wọ́n máa fi jẹ sàláàdì mi náà ń tà ń Okay, wọ́n ń ṣiṣẹ́ lórí wheelbarrow ìwọ wá ń ṣe yahoo wá ń sọ pé wọ́n ń kọ́pì Naira Marley kó bàjẹ́ fún ẹ ẹ̀yin people mi kí ni time náà kí máa ṣe pé live máa ń ṣe time stamp fún gbogbo videos mi the time is quarter to two one forty five February thirteen two thousand and twenty Dr. Kemi Olunloyo yeah Naira I love Nigeria and I love Nigerians ẹ wọ nínú ẹ wọnú kíní mi ti ṣí ní youtube nigerian based youtube youtube.com kemi talks gist gist ló wà ní channel yẹn kí lẹ fẹ́ mọ̀ tẹ́ rí ẹ lọ sórí channel yẹn kẹ́ lọ gbádùn ara yín ẹ subscribe ẹ tẹ notification tí má ti gbé fídíò yọba ẹ pam gist wọlé nìyẹn kò sí gist mi mọ̀ láyé yìí ẹ̀yin èèyàn ẹ ti pọ̀ jù nú dm mi o ẹ kúrò nú dm mi mo nǹkan tẹ́ fẹ́ same thing ni gbogbo yín béèrè fún ah come back to journalism ma come back ẹ máa bú mi ẹ máa ní leave the video alone meanwhile ẹ fẹ́ mọ reason tí Chioma àti lè wọ Amẹ́ríkà tẹ́ bá fẹ́ gist ẹ sọ̀rọ̀ tẹ́ bá fẹ́ kẹ́ kúrò fuck off malias malias come forward come forward everybody else fuck off malias malias malias ẹ̀rìn síwájú ẹ̀rìn síwájú everybody else ẹ kó ṣì sígbó. Are you enjoying this video? <laughs> mo máa launch music career mi producer mi ni Rich KJT Music tẹ́ ẹ bá lọ follow ọmọ mi ó wà lórí Cool FM lánàá ọmọ mi sọ̀rọ̀ pa Burna Boy gbogbo time tó ń sọ̀rọ̀ Burna Boy yẹn wọ́n ń jà lórí Burna Boy lórí Twitter àwọn òtí ẹ̀ wojú Twitter ń gbà yẹn but ọmọ mi láì Burna Boy ó lóun ló máa kọ́kọ́ ṣe collab ó ní ẹni tó máa kọ́kọ́ ṣe collab pẹ̀lú ní Burna Boy Kanye Tiwa Savage Jay-Z àti Wizkid so ẹ̀yin tórúkọ yín bá wà ní list ẹ kọ́ńtà mọ́mí manager blog keje Kemi Talks Media ẹ lọ sórí blog yẹn Kemi Talks Media if I'm even going to come back to any form of journalism àmọ́ bá keje blog side by side I fẹ́ lọ promote blog yẹn it's really not a blog a fẹ́ ṣe ní digital actually it's a blog o but me I have my blog a fẹ́ ṣe ní digital content kìíní that my make owó wa Kemi Talks Media tẹ́ bá wà lórí Facebook ẹ lọ ṣe tẹ bá lórí twitter follow tẹ bá twitter tiẹ̀ ti kún seventeen thousand tẹ bá lórí instagram facebook one thousand something instagram seven thousand ó yẹ ẹ lọ follow ẹ you know, irúyìn mi o you know, ṣòro heart mi ni freedom for nigeria very i'm a free soon na gbogbo ìtàn ṣe kẹ̀kẹ́ àti ọ̀kadà tán fẹ́ gbé fún wa yìí ẹ má má wojú federal government nǹkan tẹ́ pé gbogbo ẹ̀ ló máa padà you know ṣòwòrè ṣòwòrè ẹ mo ṣe ṣe irun mi bí irun ṣòwòrè ṣẹ́rí ṣòwòrè star tí gbogbo ẹ̀ máa wá sókè yẹn that kind of stuff so powder man wà lójú me all the time gbogbo ẹni tẹ́ ẹ ní mo bleach mi bleach na malian ṣe máa bleach malians are supposed to be whitening the skin èmi ò máa ń ṣọṣẹ tí mo fi ń wẹ̀ ọṣẹ yẹn apákan fi wẹ̀ nígbàrà mi pupa mo ti stop ọṣẹ díẹ̀ torí mo ti fẹ́ dóyìnbó tán white ni má pupa ju Bobrisky lọ by the end of 2020. shout out to Bobrisky shout out to yabo. Ojo shout out to all my loves in Valentine And Instagram fans shout out to all of you because you're my favorite fans. I'm Facebook fans All burúkú ni wọn ìpè náà máa ń ṣe fún mi mo dẹ̀ máa ń ṣe padà right back èmi prophet The prophet I check with padà wá mu yín o Twitter fans àwọn young young fools ló wà ń bẹ̀yìn àwọn tó ń níṣẹ́ má jókòó di Twitter you know wọn ò níṣẹ́ wọn ò ní nǹkan kan mo fẹ́ lọ ta rice níta àtọ̀ ọbẹ̀ mo fẹ́ lọ ra bag of rice kan tí màá sè màá sè ọbẹ̀ màá máa pààkì sórí take away màá gbé síta lọ tà ní títì kí n hustle díẹ̀ you know kí fi fi fi hàn yín mọ́ ṣe ń hustle ní nàìjíríà yín tẹ̀fẹ̀ ta yín sílé kùn tẹ̀fẹ̀ ta jà in any case music career mi ni mo work on right now mo need projects eh, eh, take a pen and paper guys have a goal and have your projects ready okay alright ẹ̀yin malians mo fẹ́ kẹ́ lọ mú pencil àti paper kẹ́ sọ goal yín fún mi nínú comment fídíò yìí ẹ kọ goal okay mọ́mí kẹ́mi goal nǹkan tí mo fẹ́ ṣe ni torí tí bá máa ṣe free session kan tí gbogbo yín máa tẹ̀ máa wá mo fẹ́ ṣe in person ní lẹ́kọ̀ọ́ tí ẹ bá fẹ́ kí wọ́n á sí city yẹn ṣàgbó tẹ̀ sílẹ̀ hotel oúnjẹ àti ticket flights mi you know máa wá sí city yẹn wá ṣe seminar you know that kind máa ṣe like meet and greet you know kí kankan nu yín plan ni but mo fẹ́ ṣe nǹkan tẹ́ pé ẹ̀kan tiẹ̀ land ẹni tó bá wo fídíò yìí tó wà Unilag ẹ pè mí o ẹ̀yin like girls I need to be talking to you. Allen now. I want to do some kind of thing for like girls or maybe I should do for like students. don't call me. Um, Dérèlé ni PR me tó bá ti uni like. So figure out I'm going to be in Lagos nine months this year, three months in America, come back. Uh, Africa is the best place. It's the safest place. No coronavirus on the map. No nothing. but plenty of money. We have more money oh, than America. Nigeria has more money than America. Rich KJT music My post gbogbo kíní ọmọ mi ẹ̀yin malians ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín ẹ báyìí kẹ́ni kankan discouraging fídíò ti fẹ́ tán ṣe rí post tí mo rí nípa church kan lẹ́kọ̀ọ́ bíbá tó ní káwọn malians wá gba deliverance ẹ má dá wọn lóhùn And ló wà nínú àwọn church yẹn alámàtẹ̀sùmọ́lẹ̀ ẹ̀yin tí wọ́n á lọ gba deliverance òṣìkọ lọ́dọ̀ ṣọ́ọ̀ṣì ẹ̀yin church lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ̀ bá celebrate pẹ̀lú wa as malians ẹ jọ ẹ kó iṣẹ́ ìṣù yín sí gbó ok church kan wà níbì kan wọ́n lọ́mọ kan wà mí sí wọ́n rí lábẹ́ ọ́ta àmọ́ bóyá wọ́n rí bọ́ọ̀ rí pásítọ̀ church yẹn wà lẹ́wọ̀n ẹ jọ nítorí ọlọ́run ẹ fà malians lẹ̀ the malians thing is a culture okay it's not a religion or a cult it's a culture a music culture are you guys can you guys be more illiterate than this you know what i'm saying it's a music culture i've been in malian since I don't know. Since I knew the Marleys, okay, you guys have pictures of me of everybody in Bob Marley's family. Rohan, Donisha, Steve, Ziggy. I know all the Marleys. And I'm trying to spend my birthday there this year. Because my birthday is Independence Day of Jamaica. I've never smoked weed and I probably wouldn't smoke. But Mufelo Shirimbe, Kilo meet Prime Minister. After I'm a public figure. At the end of the day, guys, the Marleys movement is a culture, a music pop culture. So please don't elaborate it into some cult or some deliverance. Don't cash in on Naira Marley. All right. Naira was not on Twitter until I told him to open a Twitter account. He will tell you that. A mini moniki Naira but sorry Twitter but more trend here. Okay. And he trends on Twitter well. Ọmọ kan lọ hack account lórí Twitter mo rò pọ́n back by that. One Danish hacker by. But at the end of the day, ẹ̀yin malian mo dúpẹ́ lọ́wọ́ yín ṣeun pé gbogbo help to help me. yẹn ptsd mi ti wọ eighty percent so twenty percent treatment ẹ ṣe gan fún gbogbo owó tẹ̀ dá god bless all the malians kẹ́mi ọmọlólú olùńlọ́yọ̀ love you all.